ẹnẹ kíkọ́ jẹ́ kíkà àwọn ẹ̀rọ mẹ́rin máa ń kà tó yà ní ma mọ́ ma ìdójú ma kọ́kọ́ ma kọ́kọ́ àbọ̀ náà ọ̀nà kàyẹ́ nílẹ̀ náà màjá kàyẹ́ sáàmì kókè lọ́nà gbogbo mẹ́kọ́ jẹ́ mọ́ náà tààrẹ lẹ́lẹ́ ẹ wò ká ọ̀làdá ọ̀nẹ́bí kọ́kọ́lá lè títí náà níbi wọn là nílẹ̀ wọn mọ́ ẹ̀. subahana ẹfẹ yorùlú alèzí ìtẹ̀bí wòrán àdùgbò hàmì kìmùdí ẹ ní ka ọkọ̀ àbànà ayọ̀ òdu torí ọkọ̀ àbànà kì enyi ujenyi ọkwaba na adụghị ọjọọ ọjọọ ọkwaba na ahịa odo sodala anabi anyị ni ọkwaba na ke ahịa ọjọọ odo esekim dị ya ọjọọ enekọkwaba na adụjenyi enekọkwaba na ahịa odo walimela iketu manya adịmela ekwu onugbolugbo gị min fi fetihi n'ojú ọ̀pọ̀ ọjọ́ kàmà ní sodala àti ọkwaba na ke akọla yìí ọjọ́ ni ahịa odo daga nabi mai ne gaba nabi yayin inna hadha la wa'idun shadidun li ahli al-ard kole yigi ne gume gbo o ka gire gbo yi to ka ka e bi ne ni ni bo jane ba oko ha bo gido hadisi biyo takada sahihi bukhari iya ngosi bukhari ki tingo ba ni ke abuku ma ba ma shenna na taala ni wallahu taala alam uglege ngosi wa kanibi ko abu hurairah ke kanibi sallallahu alaihi wa sallama ya ngo kola ke yani law anna abidi ata'uni isha kini ama dumi kuma talebo mi ba la asqaituhum al-matara uma ti mi ma muma bileli odo odo uma na domi mume ama komi odo sẹun komi odo ima tomi ya akanya ni kini ba ohun yọ kini ọrọ kalẹ méjì ni ebe kẹlẹ ohun mẹ kọ anẹ mẹmẹ ohun kojú ẹnẹ ẹnẹ amúdàbí àdàsí ìyá lọhùn ìyá amúdá ipa yá mẹjì ni ipò lọ oko ni, ní ipò ojú kọlọ ni.

tabali kɛ ne di mam ahmad rale oyi adoro yɔ ka aŋɔ ta yɛ e ba ɛwọn yɛ aŋɔ kɔ abana tsa ɛsɛ omi ada na do e ayi hu e kina do ayi hu kina do akeli kina yɛn wa kana soko obi lɛgɛ bi

Ọ na-eyi e e e ma oníṣẹ́ ọjọ́ sàlálù sálàmà ẹ̀yàdù omu ẹni ẹwọ aka ẹ̀rẹ́ ọjọọ, aka ẹ̀ ẹ̀nà ọjọọ. oníṣẹ́ ọjọ́ ẹ̀nà ẹjọ́ oníṣẹ́ ọjọ́ kákẹ́ mọ̀rọ́tà kùmà ọkọ̀ jẹ́ òun kì góòdù góòdù àbá kí ni ẹni ibi yìí dáàmù ẹ́ èyàn máa ma ọjọ́ gbóòlù ẹ̀rùn lẹ́ ọjọ́ rẹ̀ ti ibi yìí manẹ́dù chief manẹ́dù ma ń àbẹ̀ àkọ́ ma manẹ́dù bọ́ àbẹ̀ kí sìmẹ́ntì máa họ́dà máa manẹ́dù sọ yàrá e oye egbutisi onwe ute ejerele ekala ka eka nwụ rewu eakini ewulite oyo ogo ihe ahụ akara ego ene ngama adọkọyo ogele na eka o anibi eni iriji ileyihi saniya eni oya dabi arutomo ede keji turka dabi ngo ka ngo akini omi anibi adomu abu kitaka tenu oye egbuti kitaka ni

sallallahu alaihi wasallam anabi na kulu yanyo ichuwa ba yo ndola ka nabi mo jichuwa ba yo jichuwa ma duwa ba na lewo ne ma ọ ne ka ba ha ya duwa ge ne ka ji ba ya ka o ma abe ya ka agbonu ngar to gbele gele ke anabi ho gele ni ka lo gele ni so o le abi le ne keta yẹn na anibi kakó dàbí tẹ mọ ẹdẹ kẹta ìkpomi adẹkẹ o yẹn lómi ń kpọ iye níbi anibi oge yẹn adẹkẹ yẹn anibi onutọ yóò ń aka ń wẹlẹ yóò onutọ oké nìkan wá tu ẹlẹ ọlà náà gbódò mẹ ebi góòlù Ọlaleji naka oghenele ịba hụ. Ogo ni ọlale ka n'oyena dị. Izzi ba asọ lọ wa eza wa dze lasịrị ha bata n'eya la laa Erere erere. A ni ugbo wubu a didi ụ ka ni ya waa kpọ haa. Iwoma didi ụ akpa ndị ni ya ọ ya ndị dị taa tew dị mụ. Omidze n'edu. Aha ya ha omidze n'edu. Ule ule ule ule ule a na de ndị taa Kpọrọ adị. ọ̀pábà náà kí ni kọlà pábà náà kí ni kọlà pábà náà kí ni kọlà pábà náà ẹgbẹ̀ akọlà òun mo yọjú ìdánù ìmà kí hàn ìdá yìí fọwọ́kà àti mínú sọ ìkọtàn olùkéde ọkà pé ọ̀pábà náà ọkà lẹ́bi pé ọ̀pábà náà ẹ bá ìmúdò kúta ẹmọgọ́mọ akẹ́ ẹ̀dọ̀ pábà náà yìí ẹ̀dọ̀ pábà náà lẹ kwáṣẹ oyá lè kóká yìí lẹ́bi kwáṣẹ lẹ́bi lè kóká ẹ bá fọ̀dá àbàbí kwáṣẹ rà sí i. ọwọ́ máa kí ni màá mi tí ọ̀dún dẹ́wọ́ máa ń wà kó máa mú kọ́dá yìí lè ìyá ń ha ọ̀mọ ọ̀ha ń fojú wa ìmú kọ́dá yìí lè mú pẹ̀lú sánà. ẹ máa ń kí ni síbẹ̀ náà màá tí màá sánà ọ̀pá kí nìyí ẹ mi ò ẹ mẹ́rin. ene jiri oji ejuba gọbana lebi aghọkọla oju anwụrụ dazi abanye na gere egida fọisi bụ ha mee ihe shaa'u takallahu imudisi masiba akarebe na gere eju ohun yi ja adịlu na fila ẹ ga abụ ma gwa aji ma kọlọ ọjọ ọjọ ọdọ mọtoti abakọlọri dọ mọtoti mite ọjọ ọjọ faba ọjọ ọjọ arị nke ọjọ ọjọ òkúta nke abakọ ibi jì abakí simenti ma họ abakí góòlù abakí azirifa àbẹ̀kídá àmọ̀lù òkútọ̀ táyì ní ìjìnlẹ̀ ma wà ká àṣèjìá yìí àdìlúnà fi láà ájùn àkọọ̀lọ̀ ọjọ́ ọwọ́ àṣẹ̀dìdìlù hàl aláwòtẹ́lẹ̀ kì ní yútọ̀ọ̀kà ìmúnẹ̀ tàbálì tàbálì ìmọ̀ọ̀kà ọgẹ́nẹlẹ́ ọ̀kà ìmúnẹ̀ dákọjú adóògìdẹ́ ìró palu rálẹ̀ òkọlà òkọlà abútabú ìyànkú nìkí náà kàfà lọ́gbọ̀ ọjọ́ náà ya yẹ kó nẹ̀sí náà kàkó alùpùpù àdí ìnà ọjọ́ mu na-adọ lóbi lẹ́ka àdídà wọn kò tó ń yẹ aṣẹ tìyà láti kalu kalu ebi àpò ojú kọlà ẹbí ní kàkó alù ojú kọlà ẹbí ní kàkó alù wà tó lẹ́lẹ́ ọ̀tá yà kọlà ikọ̀ yà kọ̀ kọ̀ akọ̀ kọ̀. ẹ ọdún yà tí nìkejì ikọ̀ akọ̀rin ihò mọ́tò ń fábí kejì ń yọ yìí sáàkì sáàkì kọ̀là ìkọ̀là ìdí ẹni ọgbọ́ ojú ọgbọ́là bí nà àràfà yìí ọmọlẹ́ máa yí mọ́tò wọn yọ sàrídà wọn. ìwọ̀n náà dọ́ yóò mú nìka ohun kíkẹ́ dọ̀ húnú ló yẹ ọ̀dẹ́hùn ti fábí ọ̀lọ́jọ́ ọ̀lọ́jọ́ kí ọ̀làkùnrin àti ọ̀làkàtàbà yà ọ̀la kùránì àtòmí yẹn kí kùránì bẹ̀tẹ̀ ní máa ń agbá máa agbá tó yà á bí kùránì náà ọjọ́ ìyá àwọn àwọn máa bí a nàrún abí ibi igi tàbá lè wá máa kí kùránì dá tó gbálàgàdà amúnì kùránì àmẹ́lẹ́lẹ́ kàmẹ́ àtàmẹ́ àjẹ́ adójú gbara ga damu na ogene gide hundu te eh, a mene gi mama yon maja ka ngwo oya ite mi atobo ma to buma obo gi madon wona bi ngoji to buma ina to le gi na to lo ba un wu wu ta

wagala ma dai hun Allah tabaraka wa ta'ala hun yana azaba ko jali um wa bo ma ila do yo ka ki bera nabi sallallahu alaihi wasallam ba ma yuko gun ko gurudun ko ka nabi sallallahu alaihi wasallam ki nya ko ba ta ko ma ce ji ma yo ko ma nya ma ya ne ne ya yo ni ko ya mi ani bi ago oli ni oli ni araba ma to ma ni bi ka ni bi bi mu O dọ́là yìí yìí ya níbi kéjú yìí wọ́n mọ́ ara òun nílẹ̀ òun alẹ́ ara ẹ wọ́n mọ́ dẹ̀ ìwọ́ wẹ́ẹ̀lẹ̀ wẹ́ẹ̀lẹ̀ wẹ́ẹ̀lẹ̀ wele èyí ni òun akójú pẹ̀lẹ̀ wá yìí lẹ́tẹ̀ ń dàgbé káma kẹ́ ẹ̀ mu ìyàwó wẹ̀lẹ̀ wẹ̀lẹ̀ wẹ̀lẹ̀ awa àníbi máa yọ bàtà owó kò máa máa ohun dàjíta lólu alólu ábìmúwò ọmọ wẹ̀lẹ̀ ọ̀pọ̀ ṣáàgìlà níbi ọ̀bẹ ohun fíálá ti e. a níbi gbìyà yìí ìyàlọ́kọ́lé àti abíyáyá àdàtì òhòlè ìmúlọ́kọ́lé àti òhòlè ọ̀bẹ ọmọ ìmọ̀ ìgbọ́ ọ̀bẹ ya mune dugbo edo anibi kpaala ya dago na yiji muneka dedo ai muneka dedo anibi adacha lulu ela ke daji ene ke ya ke chani bilere elo po to oni te aba yere wini ke na nya ke ele ke ele de anibi a ti bichi kwani e lafia eyi ene wa to en abo akwa agboni shukrani weme wekai ẹni agbò ẹ̀kọ́ ọ̀hún ní ayọ̀ wọ́n máa kọjọ́ ẹ̀wẹ̀ mú inú yìí mẹ́rin ẹnibi ọyọ ẹmọ òun yẹtọ awọyọ máa mẹni ìnẹlẹ yìí níjẹ gbẹ kọ mi a mẹyìn mi náà ó kà ní alẹ o ẹni agbẹ kọ mi yìí ẹni ọjọ máa ẹ yìí lẹnu ọjọ agbẹ kọ mi ọjọ ẹ wọn ọjọ

emi ngawa nwa ma ngene ma try o nge ma ye ga ubi mi so du bi yo ge eh, du bi yo o ye yo bi ni sallallahu alaihi wasallam o o oh, yo ya oh, oh, abo o ya yi yi yi ko jere mi yo ki kwa ki e o ke ni yo aki yi le mu ene ki

ẹ̀la móbi láti tùmí àkó ojú ìwọ̀n ẹ̀dá sí èrò àníbi Anyị alẹ́sẹ́lámá ẹ̀dẹ̀kẹta ẹbá àdájì àmẹ́ǹgbàkọ́ ẹni ẹni ọ̀dọ̀kọ̀sí ni tiẹ̀ kẹ́rẹ́ àdájì mára ní túnkẹ́ ẹni ẹtí ní tòmítìlà mọ́

ịdara ogo ya ya ibu ka mee kele ebe e na ibolebiti ikwu enwu na alụ kaba na ada na amerịka meriri ahụ eneke eneke eneke tụlụ alụ yele ya adịle kpa oyele nele nye ụda bụ ụlọ kụlọ wa nele i ede ebe iwe che kpabie wee chaka na ajịga ba e na bụ

bo iyila mu ŋɔ ɔŋɛ nyo ba nɛ yubi ɛlɛbi tɛ tsa do amu ta ko ɔŋɛ wa nɛ ɛlabi yi no gɛlɛ lɛ ɔŋɛ lɛ alu bo nɔla ka tera yɔ le tera yɔ le ta ka ma ne gɛ ti mu ni mɛ ama tsata ama riwɔ ama rapu ama ama do ne boga ama yele ama di ma ne fi kɔrɔ ani aba ẹmìẹ̀hùn dún ẹjẹ̀hùn dún ẹṣẹ̀hùn dún aláwọ̀ ti gáàdì ẹ̀yìn anábì sọ́lọ́lá alẹ́sọ́lámá ìpò yípanẹ̀gẹ̀rẹ̀ anábì jẹ́ta àdúrádán ọ̀pọ̀ àbànà kó yálẹ̀ ọgbọ́dọ̀wà láàrọ̀ ọ̀pọ̀ àbànà kì á kọ̀lá ẹ̀bá àzába déhùn ejimomi ọjọ́ ẹ̀ àdéhùn ọ̀pọ̀ àbànà ọ̀là kà á má yọ imú ó lé gàba adé ẹmúdùwánẹ̀ ó lé oko imú tíkwánẹ̀ ẹmúdùgbọ́mánẹ̀ ó lé ẹ̀pẹ̀ ẹgbẹ́ bí ìhun náà tí a gújó ìyàkó yóò gújó papọ̀káká ilẹ̀ ń àbọ̀ olè kan pápá náà ọkọ̀ ọ̀gẹ́nẹlẹ́ ń àbẹ́ wà kí ni iyọ̀ pápá náà ẹ̀dẹ́ mọ́ o pápá náà ẹ̀nẹ́ o ẹ̀dẹ́ wọ́n tó bẹ̀ ní o ẹ̀mùdù kùnà pápá náà ábì bí ẹ̀hún gẹ̀dọ́n kùnà o yàgbẹ́rẹ́ ẹ̀hún kò lò àgbàkà ẹgbẹ́lẹ́fẹ́

ìwọ àlàkà wọ̀hún yóò jáde lónà fìlà máa ná jí wọn ọlọ́jọ́ ọjọ́ òyà àlàkà ma wọ̀hún wà ṣẹ̀dídù alìmìhàl aláwùsẹ́nẹ́ ti mọ kàzába tàbálì bí máa ná ṣẹ̀dídù alìmùkàyẹ́dẹ̀ ti àwòlẹ̀kó wọ́n ti àwòlẹ̀kó bá náà. له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا تباسط كفين إلى الماء إلا تباسط كفين إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال نعم له دعوة الحق نعم له دعوة الحق Allah ta'ala òṣèlè kìí àdúgbò yóò kọ̀kọ̀ yìí. Òdó yà àdúgbò kọ̀kọ̀ kàlá àdó adá

kuma ada ikon ada ibune wa ada abutan to an budu kuma ara ren wulai ujuye ma illa ta ba su tikafaihi ila alma'i ina bane akini ene ki anu ohun da se omi kide irijia omi doga na irijia oga na oga na irijia liyebulu kofahu torí kí ni ké iye omi lẹ́kọ́ ga nàírí yìá torí kí dáálì dálù wọ́n máa hùwà bìbà lìgì rígì ayé abẹ́ àṣọ́gá nọ́gá nẹ̀mọ́mí ó yàdẹ́ ọ́wẹ́ àníkìyàn nà mọ́ sọ́bàtà ìwáṣẹ́ dẹ́yìn èyí rígì na nìyẹn tí nínú ọyọ́ mi kú na ima dalen ya metem da ya wani ta tuwa kasari alugo so eh, mujahid ya ni mana ele turi kaka yau ke na ali bin abi talib to mujahid bin jubair ya ni ka ba su da kafai lalmai shi ne ya omi omi dai drum wee adago na gigi e eh, ọ na da tubomi e omi ta ha. kó máa ń ọ̀dá omi ìdé ìdúrọ́ọ̀mù yìí wàá dómi omi kí wọ́n ẹ̀kẹ́ omi àwọ̀ ló gbégbé lẹ̀ ìmẹ́kẹ́ ló kẹ́yìn ayọ́ ìmádà lẹ̀ nínú di ọwọ́ ìnadà kómi kí wọ́n lọ ẹ gbégbé lẹ̀ fọlá àti àbàdà omi àwọn tọ òye kọjá àtẹgẹdẹ ìṣọlọ omi ìṣòǹgbé ìṣọlọ gbóòló kìdọgbọ ọjọ kìá kàwá inú òjò ẹnẹ kìá sóde mọjá wá dọmọ kàkínní ẹhun dúkìá ti ṣẹhun ẹhun kò máa ẹhun kò máa tọ ara ti ṣẹ bọ òṣèhun ṣe òṣèhun ṣe kò máa tọ húbọ dọmọ omi ya alita alumi ta ụlọ na ahịa onye alụm weke alita alumi e, kpọla e, e, ya ta ee na likita eto ụbọ ikpeta oge ya gị alụgba eto gị nwoke mmụ ịgwa ngụmị akwa na gị alita alụ eyi chọga ụlọ aka ma yẹn ni dúkìá ara bí wú a olùkàfìrí ya ma illa fi dalal udo ma sudo yi lade aba kana mi kafiri ma won chaba pa jigen turiki cha alqur'ani ab chadwa gen ola do adu kinege ati me yo bang ya badwa ola do adu kinege ati ma ti qur'ani na do ile ku gen ba melu la to bang ura do ile ti du'a ul kafirin yene ma kafiri ba illa fi dalal yi aduwa ile na fani biyu bi ake mumen aduwa yake kuma yo yo mu mu su qur'an ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال ولله يسجد من في السماوات ومن في الأرض ẹ̀hùn dúkì jẹna nínú ìdó jáàmì báyé dúkì àwọn déhò jáàlì aláhùnmá dójí kalẹ̀ wọ́n yòókù agbóhùn ìdó jáàmì agbóhùn ìdó jáàlì ọgbọ́dún màbá kújáká aláhùnmá ara rẹ̀ mú yìí tọ́wọ́ án májàkà jẹ́jẹ́ aláhùnmá rẹ̀ yìí wọ̀kẹ́rù hàn màmá àjẹ́jẹ́

ẹgbà ní kolo àlùtò lánà olùdó òyìyẹ àlò ọgbẹlẹ òyìyẹ ọpa méjì kò máa lè lẹ tọgbó méjì kò máa fojúrò awọjọ rẹ àmà ń jáde máa fojúrò lòlánà àmà bàbá fojúrò lòdòdó ihò ọmọ kò máa ṣe àlékún tòlá yóò àwọn má قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار الله تبارك وتعالى يقول اتماينني man rabu samawati wal ardi ene ce shi odo gali fa na yige tuma ne ne saka saka fere ne ki saka tun tu nu de o ja na me to du bon fe ya to ne ka kimi wa ka fere ke tu nu de ka ko ene jo lo gali fa na ene anu gali man rabu samawati wal ardi ene jo lo ya ka e ya kini ọjọ́ aláhùn òun ya kẹ́ẹ̀kà kọjọ́ aláhùn kí ẹnu òun ẹ̀yà jọnu yálẹ̀ pánà ẹ̀kà máa kí ní àárọ̀ aláhùn tó dùn yálẹ̀ pánà torí wọ́n ebe wá rẹ̀ tó égbéjú rẹ̀ gbéjú akẹrẹ bọ́ alùpùpù wọ́n wẹ́lẹ̀ àtẹ̀rẹ̀ lò bẹ́ẹ̀kì yé yìí mẹ́rin alẹ́mẹ́rẹ́rẹ́ amálẹ̀ mọ́ àbẹ́kì ma ìhùmá mẹ́ gbọ́dọ̀ ma ẹni tí wọ́n ní àfàtàkàtù mi lóní àwòlíyá ògbègbè máa kàlà òjòdó yálẹ̀ na nẹ̀yìn ohun mẹ́wọ́n wọ́nyà mẹ́wọ́n múnẹ̀ oyójínà aláhùn lẹ́pọ̀ yìí ohun ìjà mẹ́wọ́n múnẹ̀ tẹ̀wọ̀n túbì ọmẹ́ ohun mẹ́ẹ̀dù tse júmà ohun mẹ́ẹ̀dù tùpáyó ohun mẹ́ẹ̀dù sọ́nẹ́kẹ̀lẹ́ ọdún

amma hal tastawi zulumatu wan nur ai dai ha e shubi ko ne ma salu ke dai ai e shubi ko ne aka do ana ba yo ne ni gini to sile no em to ji tu yo ga jini taga na awa ba yo ke taga na awa wa bi ya ni domo amune ya ma wo ge yu e iye a chepa ma oro ka o amepe ni alafia ma to e ya e amaka ko oro ka ni ti to si wiki mo se taya tọ́sí ẹ̀jẹ̀ táwọn ẹ̀yí òun àtàkà nìkún jẹ́gà nìyànyàn yìí ọmọlẹ́ màmá àkókè ẹnẹ ìhàyìn jẹ́ aha ẹ̀gà bá bú ẹ̀ mamọ́ mọ́tò gbọ́ òkúkà mamdà kúrọ́sọ̀ gbẹ́yà sí ìlú mamúdágó wọ́n yọ ọwọ́ ihe ẹ̀ ń atù ẹ̀hùn lẹ́kè owó owó ní wani ma mamala da tana gudu ìhá ìwé ni lẹ́nìí tó dẹ̀hùn ọ̀rọ̀ ka jálí ohun ìdí tọ́ọ̀tì àti ẹ̀mùtólá ẹ̀mùtólá dúnàgbọ́ ọ̀rọ̀ dójọ ọ̀rọ̀ kólókó kò dójọ ní ẹ̀mùdúnàgbọ́ akóló ọ̀dàgbọ́ akóló wo ẹ̀mù ọ̀sùn jẹ̀dúnà iye kámùnà tẹ́ lẹ́nu yẹn ẹni tí wọ́n máa lẹ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ Allahu Akbar ẹgbà ojú ní gẹ́gẹ́ wá sí ọjọ́ àjọmọ̀wé ẹ̀nà gbó ṣàkàtì ẹgbẹ́ gẹ́gẹ́ jẹ bá lórí yàgò ẹgbẹ́ gẹ́gẹ́ jẹ náà wọ́n ti ní sàdọ̀ ààrẹ yóò kẹ́ lóṣù tó dọ̀ àmàmà ìyá ìyìn á sì nínú ẹ̀rẹ́ o ẹ̀lúgbó ṣàkàtì ẹ̀dẹ̀ yádá abáyọ̀ ẹ̀dẹ̀ mú yádá ẹ́ alẹ́sọ̀lá sálàmà ẹ̀dẹ̀ mú yádá ó kà mú yádá ẹ̀bùwà méjèèjì gbọ́ ẹ̀dọ́ kà lónìí

wepu na hmm, ebe ọnụ kwubu igere ọnụ ẹ̀dá àdá yúwen ẹ̀dá àdí gbogbo àwọn lẹ́yìn ẹ̀dá àdí ọ̀ọ́ẹ̀n ayé àkẹ́nà láfíà ẹ̀dẹ̀ ayé tẹ́ nínú nù olùkáwọ̀ yányá ṣe aláyẹnagọ́ aláàbò ọmọkájú mọ́ ẹgbẹ̀dẹ̀ bẹ̀kẹ́ jẹ́ tó mẹ́jánà òun wọ́n yà wọ́n yàrá wọn jẹ máyó òun gbogbo ẹ̀lẹ̀ wà ẹ̀lẹ́ kọ́ ojú gbà wọn ta láti ẹ̀wọ̀n ojú gbà wà lẹ́kẹ̀ẹ́ àwọn náà yé yẹlẹ̀ àwọn wà lẹ̀ ọrùn fún mẹ́kẹ́ ní ìbú yín ẹ̀dẹ́ àìtẹ́nu náà

ama mene mola do ngojo ku ojo mama da mama emi choge edwanu atama edanga mai atama edo ma gede aba mai elugo ojuma ti do ma do ngatale ojuma le ma do mai chaka ni ugu tere ji mai ni weka no weka ni atanga edo mo ba le ko ango chogo iki elugo tako ba do yu panu yalo do yu panu yalo ona otene ga ba ba to yu ko

àgbàgbọ́mọ yẹn ni ọmọ ìkẹ́ ede pàkàṣẹ ẹ̀dẹ̀ amadu a ẹ̀dẹ̀ ẹ má tó yọ otu gẹ́gà ká mẹ́lú ojú gẹ́dẹ̀ ẹ̀mẹ́dẹ̀ ó tún nù ìgbónú dẹ̀ ojú gẹ́dẹ̀ o n tó yọ dúró gẹ́gà ká mẹ́lá wẹ́ mú ńlá ìhà re dọ́mọ wà ní ìhà yìí olùkùnrin gẹ́gẹ́ má ní ìhà yìí wà ṣe má ṣe ebili ọ̀nà kì á dùn ẹ̀ lálẹ́ dẹ̀ takuma mélòó ló ti ṣiṣẹ́ bọ́ lákàwọ́ máa kó wá ṣe àbẹ̀ àti ní owó ọmọ méjì owó ọmọ méjì máa wọ́n ṣe máa ma ebe kuma máa na ọgẹ́ni lẹ́ni ẹ àmúdó ma máa ṣe náà máa àmúdó a máa máa ṣe wọ́lọ́dọ̀ ayọ̀ ẹ̀jẹ̀ ní iye òun máa dùgbọ́ abáyọ̀ ẹ̀jẹ̀ dáa máa saudi ne ke domin Allah ta'ala ni am ja'alu lillahi shuraka o me ma me na mola ko mojo o wa to di khalaqu ka khalqihi yana men ile ama na do ko ya to na eba wa ta shaba al khalqu alayhim na yo yo bo na e ka men ile ti o wuji ma yure ke o ojo na amen we ku merele amarugun ya taale mete ni kake yi mtaka meolele maabio amukiona le ma la maijime to kul allah akini kama akini allah khaliqu kulli shay e o duki dile pa ko mm. saka ojo sona mi ojo le won ani ko oju mi le da mi o al e ki o ni al qaharu wa duki tẹ́nẹ̀jẹ̀ akẹ́mẹ́ òun nígbà tí ọgọ́ ẹ̀jẹ̀ ọgọ́lẹ̀mẹ̀jẹ̀ yìí tí àkóbá báyìí ẹ̀ lè tó alùkàhárù bẹ́ẹ̀ ọmọlẹ́mẹ̀ ẹ̀ lò ọkà yọ abáyọ ìnugbókẹ́rẹ́ ẹ̀nẹ̀ tí bẹ̀jẹ̀ alòrùdọ̀ ọ̀nà nẹ́nẹ̀jì ọ̀nà ọ̀nà yé ni ọgbọ na mẹlẹkùnmẹ àti mẹyìn aṣẹ ọlọ́nà ẹnu yìí lọ́nù kó gbogbo bá nù ọ̀nà mẹ́ta àti òkú àtọ́ mọ̀ ẹ̀ka àbúkú lẹ àpàtẹ yàmúdálẹ́jú yé nà mẹ́ àti àti òkú òrùgbọ́mù àmì àdòkú gẹ́dẹ́ àlọ́ nù àmì yìí yìí fi ó bí ẹ̀yẹ dúkìá ní akẹrẹ̀bọ́ ẹ̀ ilẹ̀ akẹrẹ̀bẹ́ abúrúkẹ̀ gbéjú àkànyà ọjọ́ ya ẹ̀mọ gbéjú rẹ̀ àkànyà ọjọ́ ya ẹ̀mọ gbéjú rẹ̀ ẹnu ìgẹ̀rẹ̀ n'ahịa wa ẹ̀gàbọ̀ moto ka kodu ọgbẹ́ àtìrìlé àbẹ̀kú màṣínì ti kodu ọgbẹ́ moto ọmọ ti ọgbẹ́ ẹ̀ kẹ̀

ẹ̀lẹ́kọ́ ṣẹ́ǹtì mẹ̀síbà lè gá ẹ̀yà mẹ́ mẹ̀síbà lè gá ẹ̀yà Anyị bá abudu kẹgbẹ́jú ẹ̀wọ̀n bọ̀yọ̀ rẹ̀ ọmọ ẹni ẹwẹ húdàhúdà kọlá ibó ẹni ìdáná zẹ́là mẹ̀síbà ya ya نعم آية من أجل يوبا أنزل من السماء ماء فصالت أودية بقدرها فاحتمل الصهل زبنا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء هدية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل وأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال الله تبارك وتعالى إنه أنزل من السماء ماء ينو ما دمره جاله فسالت أودية بقدرها شنكم إليه kọjọ jẹ́ òkèèkè ìlúrọ̀ púpọ̀ jálẹ̀ sọ̀tà lẹ́tà òdíyẹ̀tì tákà méwu pòlò máa kéwu pòlò gbogbogbò dẹ́ gbogbo kàdá tẹ gbogbo kàdá kọlọ́hún tọ́yọ́ ọgọ́gẹ́ á téwù ní látọ̀gá méwu pòlò ọgọ́ omigide ichene chale ogo ichene chale ukpolo bikoderi ha alijo mekojo akomile kichale alijo mele ya chale nima na aluko yo nwale nwuli ogele mo ya chale fahtamala eh, sailu zabadan rabia kake laluki asailu omi ki anwo chale ba oṣù bí omi ìyájàre ẹ̀rà bí azẹ́bọ̀dù owu ẹnkùnmọ́dọ̀ zabadu ṣe fóòmù rẹ̀ Owu omi adojo omi àtẹ́lẹ̀ tàbí ẹ̀gà bó owó òun lẹ́lẹ̀ iṣẹ́ ni gbákwá nì rábíà anya ìgbọ́gbányàtẹ́ omi dọ́gba náà jà ìyàlò owó kìdá àtẹ́mabẹ́lẹ̀ àkówọ́ ọ̀tí àbá ìwọ́n dá àtẹ́ ojú ọ̀làhàtbọ́ọ̀lù

ẹ̀wọ́ ọjọ́ ya ní ojú ìwọ́mùkì yẹ gbọ́gbá náà tẹ ojú ìwù ìyá wà òǹkún àwọ̀ àtẹ yẹn nìyẹn wọ́n mi máa na alẹ́ yìí fi náàrí yẹn nìyí pé àmẹ́hùn kò máa ń ọkù náà yú rẹ̀ ọ̀là yóò kíta náà ọkà ọlọ́mùdù wọn àmẹ́rà kí ni òǹlùpá yóò kóhùn àdómi rọ̀gù omi lẹ́yìn àwọn rọ̀gù ọ̀pá kómi yóò alùpùpù àkàkàdé yóò rà dùn mẹ́lẹ́ a lọ mámámámá ìtàbà kàmẹ́ ya ya omi ìwọ́gẹ́ múnà lè mí ìdá ẹ̀ka bí mú nà oge omi dé dábàá me mẹ́mí ìgbìmọ̀ ẹ̀ka àmà àmà fi omi lẹ́ẹ̀ta ní àmà ya kúrò gbogbo tètè já jalè wọ́n ti ní nọ̀pa nọ̀pa lọ̀mọ́lẹ̀ nínú wọn ṣe yìí òbí lẹ́gẹ̀ òjò ẹ̀ kéèjì wọ̀mí máa yú kìdúnà àléyìí fi máa yú àmẹ́hun kò máa kú náyú àmẹ́hun kò máa kú náyú ó yí àmẹ́hun kò máa wà ni yìí ó yí máa kò máa kú náyú má máa ṣe takuma ne ke duma e teku maa ni di e o n'a ye ko ɲuman taka mɛ ko mɛ maa ko lɛ ka mɛ an ŋeju ɔmɔ lɛ maa tso tɔ taalu ka nɛ ɔ ama dɔ ɛɛ gbogbo maa tɛmɛ tɛmɛ tɛmɛ o ka jana gaasi ami gaasi kuma ala ɔmɔ takuma di o maa di o ko ye ba o kɔ bi o ji o ye ile oke laabu mena matulu ta machine ya likulu kumire albaraka kulu le dio la kakana le wojo ti uma wa ko ya mire albaraka ile asina a ngono na to dio to nige alhamdulillah wala kale ona elu elu ni go enya mame ẹ̀pì ọ̀dùdé yọ́ na ààrẹ ìpàdé pàkójáká lẹ́yẹ màmà ẹgbẹ́ dọ́jọ́ tó aláwọ̀ tàbárakà ọjà ara ẹni amẹ́ngidẹ́kù máa wàdó òkwé ha nẹ̀yìn amẹ́ngidẹ́kù máa wàdó ha nẹ̀yìn máa una góòlù dé ha nẹ̀ máa wà dé ha nẹ̀ máa wà azìrìfà dé ha nẹ̀ máa wà

nga ma anya ko nanyu kpola ma ama refine kpola ma yin ma ko to refinery e ko ma anya ko nanyu o ma hi ama de ko mole ma tu kolon ma ni kerosene e ho ngo mole ma ni petrol e ho ngo mole ma no gas e ho ngo mole ma no engine oil e ho ngo mole ma no ta e ko ma du si epion ko ma du si tai ìwọ́n ní ibi ọ̀dọ́mọ̀ máa ń nekú ọmọdé akẹta náà rá ihe ọ̀rọ̀ lẹ́pìtì máa nekú òun ụmụ máa kò yùn sọláwọ́ ti bára káwọ́ tààrà ẹni wọ́n mi máa yóò yìí fi ìwọ́n mẹ́rin kàmẹ́ kódù kó yà nà kùmẹ́ kó rẹ̀ amẹ́ngìdẹ́ kùmẹ́

ẹgbà kùmẹ̀wó náà lẹ kòyún kùmẹ̀wó ní ìbíẹ́bíẹ́bíẹ́bíẹ́ kì mú dé pàgọ́ ìpalẹ́ àti táwọn ẹni ni. ẹ máa sọ fẹ́mi lẹ́ máa ń bu tìlíkà ìṣàkà ní sọ kọ́kọ́ òṣìṣẹ́ adẹ́dẹ́ kò máa ṣe yìí kún náà lẹ́ máa ní bùṣẹ́ adẹ́ yìí. ẹ ọ̀dẹ̀ lẹ́ ẹ amẹ́mi ohun ẹ̀dẹ́ nìyí àwọn mẹ́ta in abẹ́ akínihí ẹni ìpò múnẹ̀ ohun ẹ̀dẹ́ nìkú ìhòhùn yìí àwọn mẹ́ta in zabadun mithlu amẹ́hun ètìtì òwúwú ọlá ẹ̀hùn lẹ́pìtì bí màá náà ṣẹ́hùn kùmẹ̀mẹ́rin ìkùmẹ́dúkú ìhùn yìí ti àbọ̀bọ̀ ánẹ̀ kì ṣèkùnbẹ̀ ní ẹlẹ́tì zabadun òwúwú rẹ̀ òun wò lẹ́bi tí mẹ́rọ tí mi ẹgbẹ́ bẹ́ẹ̀ ti kúrò lọ́yọ̀ epo mi ti dúdú ha máa wà ha kò máa mẹ́ni èkó kókó ìhun èyí kì máa ṣe yìí lẹ́kùn máa yá kódà ti sáà yìí lẹ́wọ́n ṣe wọn èkó máa dùn sọ́nà yìí máa dùn sọ́nà ọjọ́ àkínní ọ̀la òwúwo omi kì á bomi omi á sì kùrú mẹ́ táwọn ọmọ ọgá bò wú wọ́dà tẹ̀wọ̀n mi bí ìjẹ fámi diamond fámi gold kò mẹ́kó pé hàn ẹ̀yìn mẹ́wọ́n náà kò yún mẹ́mẹ́ ní ìkúdú pé hùn zẹ́bẹ̀dùn mẹ́tìlù mẹ́wọ́n ta ni ti ọjọ́ tó ọ̀rọ̀ ńlá mẹ́kọ́ mẹ́kì lẹ́yẹ̀ rí sáyẹ̀nsì mẹ́ mẹ́lẹ́kọ́ lẹ́mẹ́ àmọ́ àyà alámìíràn àdé adé lẹ́nà mẹ́rin ńdè sáyẹ̀nsì alùkùnmá túbá lè ọjọ́ kó mi àkùnmá túbá ní ẹ̀hẹ́n ńdè alùkùnmá tí mọ́tò lè ìka mi àkùnmá tí mọ́tò hmm. ní yẹni wọ́yà ibudi dị akpa dị n'ime bíẹ ya kà ń mẹ àmẹnyí lẹ fa ama zabadu ẹ kẹdàlí ka yọ dúró fún lọ́hùn akọ̀bìlìbàtì òjòwé tọ́jú àkèkèrè yìí bá òjòwé ọ̀pọ̀pà bọ́ọ̀lù ụmụ ala ahụ a àti rúmẹ̀ fa ama zabadu o kìí awa ili jubaha igbe ili ngarane owu gido je ngawa oge na upo gewe enupo na agwe klini abakini aerial abakini hypo emkodama ene ngwe ega betuma owu oche betuma owu goju owu elo betuma pa gbogbo ya na inalu inalu jufa'a bi ma'ana imufaruka mutafarriqan matruhan imufaruka òun lè yọra rẹ̀ owó rẹ̀ alùpùpù alè mi dúró kì máa ṣe ìkùnà ọgọ́lẹ̀ alè yọra rẹ̀ yìí wà á máa máa yẹn fọ́wọ́ náà ta ẹ̀múdà lẹ́mi dúró kì

ẹwẹ́ tètè gẹ̀síà yẹm kútù fìlà àrùbí ọ̀gẹ̀tsà ọjọ́ bá òun àgbà ní oúnjẹ àná ọ̀gẹ̀tsà ọjọ́ òun ní sàn ọ̀gẹ̀tsà ọjọ́ òun àtsẹ̀kù turalẹ̀ òun àtsàn àmà ọ̀lẹ́ mi pẹ̀ ní ìdìtà òun àtsà gbogbo iná àtsà ló iná àtsà ló gàbí ìtsà ìtàkàrà nà alahu akbar abidẹ rẹ ọ̀lẹ́ mi àlè ilinyo dịka maka nebi sallallahu alaihi wasallam akọla egire a ama akpa bido ya na ile gbaleba ewu ma gwa luka ma yọ ne 100,000 yolu ma yọ ne 100,000 ama adi ni gire ka nebi ne ati ati bi ma gire adi ni oge ama enwe ya na adi ni ya na gbale ita adi ni na ma ti yi ama atụbi oge udi ma ma aje adị na omeneke ndị dibetụ ma ṅụọ nụkwayo na ama anyị tate adị na omeneke nụkwayo chadị na ama anyị aladị ama adị na metale kibetuma ma nụkwayo de ama akpa achọ na ewe ma je kuma adaba masalaji ka kuma akịkọ nwụ ọjọ́ àti ní ìgbó mẹ̀lí èdúkù mẹ́lí kìdẹ́mú lẹ́yìn ìgbógbódọ́mọ̀ hmm. èdúkù mẹ́lí kìdẹ́mú lẹ́yìn owó ọ̀jẹ́ gidi ojú omi lọ́mọ̀ fọ̀yẹ́ zahabu jùfà mẹ́líkì anátápa yánátápa yátápa pa kó jáká ẹlú mẹ́yìn wàá má má yàn fóun náà sà èkì àtẹkù náà mo nẹ̀ yìí òṣàdì ní ọjọ́ ọ̀lọ́ ọ̀gẹ̀ sáyé fọ̀yẹ́ mú kútù fìlà àrùbí yà ń yà bọ̀ ọjà mẹ́yìn allah akbar kẹzaalika yaduribu lọhùn abalẹ̀ ń aláwọ̀ àtúndì ẹ̀mú yìí ẹnẹ́gì ẹjú ẹnẹ́gì má ẹjú yíyà نعم. للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لاستلوا به أولئك لهم سوء

amẹ́kùnmọ̀ ẹjọ́ ayọ̀ òdó ẹnẹ̀mẹ̀ ẹjẹ́ dáàmẹ́ ayọ̀ abáyọ̀ ne ṣúdó ojú Alahu ní na ẹnẹ kì yúdó ojú aláhù aláhù yẹ́ ni alìfúnṣúná alìjẹ́nà àwọn adùn àmẹ́lọ́mẹ́ ọjọ́ kìí ṣe wọn abánilẹ́wà aláhù akọbọ̀rù alìjẹ́nà aláhù yẹ́ ni alìjẹ́nà àwọn adùn àmẹ́lọ́mẹ́ yìí ni ẹjọ́ abáyọ̀ yìí abụghị ma na ntị n'ikwu abịa egodo abịa na ajụ ma ọ tụtụ gbanwee takọkọ na enwenye ụma ma dada abụ obodo ọkọ gịdị ịkọ ọyọ ọkụ nwa amaghị bari zigi gịdị nwa ba taki ye ụma ma ọ yure ma dada

ayi mo ko jɔ bako jaka yi ame ne tɛ dɛ yóò nunu yɛ dɛ maa yi ni edinye yi edinye yi yɛ tso kɛ lɛ ok ima ɔ edinye yi edinye yi lɛ ima ima ima hàn ko yanni three thousand naira dɛ ala fɛrɛ ɛ wa ŋu emu ko yanni ali three thousand naira dɛ ɛ tɔ kapa onu yɛ atso kɛ lɛ maa yi ni kapa fi saladi kɛ yɛ lɛ ɔkɛ lɛ asi one thousand naira. ok ok ok ya mẹ́mọ́ ojúbọ̀ tẹ́ méjì kọ́ mamukọ́ mamuka yakolo a mamuka yakolo wí abodu kumalulẹ̀ yẹn ká yọ ibà kòmátì ni kòmá yẹ wí òun kéde mà yá dìbò wí òyìn gẹ̀rẹ́ kìka ti ìdàbí da muko mune bu eni testu kaba me gere eru yu yalin ya mela kadu mela le du yin to to to to to to ala ya bi yali hai ere wa gbo kome me ne jo ko ka me kai ma ni 5500 naira okay egba 5500 ira iye kaba ni ajela yin ma mo ti bela na ba ile ee àwọn ẹ̀dọ̀ àbẹ́kùnmàtọ̀yẹ̀ tapọ̀ ìtọ̀yẹ̀ agbókùnmàdún tẹ́lági déhùn pakúnṣáká àkùnmàdún ohun tó yẹ káàkà ẹ̀ àwọn ẹ̀dọ̀ àmìnàjí ọ̀yẹ́ ìgbàfẹ́ ní ìgbà náà mi ń ichewu e e e ka iche ọkụ anwụ ọla ka ma ma nke ruche ni emake ke ngide ọla ka eye n'ihe agwụ onwefu ye ngide ngere ya abụghị gị ọkụ anwụ ọla amụ na ngere anụ abụrụ kuma demi onuche ọkọ oyi ngene nene ọya nene ka ikpo yenghalụ gị aje ẹni ẹ̀wọ̀n gbàlìjẹ̀ká yẹ́yí ẹni gbàlìjẹ̀ká méjì ẹni ẹni ma ọkọ̀ màlùdà má gbàkóṣáká ìmúdi 3000 naira ọkọ̀ cɛw kɛ i kiri jɛ wala e tɛ a bɛ taa a jalo o mɛ tukɔ la a jalo ye nin ɛgba ka tsɔ n'a ti sábì sí di n'a ga restaurant ani mɔ omi kɛ nya o la ŋu take away ŋa bɛ arutɔ omi agba ŋu omi mi kutsɛ kɔpa ke mi wà tó bọ̀ mọ́tò sábà yìí àwọn tó bóbú lẹ méjì yẹ̀yìn kà mọ́tò yẹ̀yìn nubula mọ́mọ́ àkìtì yẹ̀yìn kà máa mọ́tò páàkì àmà mọ́tò páàkì ohun màá máa pa àyà ni ọgbà ọgbà ọgbà tébùlù yìí máa yẹun àlèyé àmà méjì lẹ́mà kó yọ̀gbà wọn báyìí ni àmẹ́dọ̀ àmẹ́dìsẹ̀mọ́ kámẹ́kẹ́ kẹlá yìí

ungo mun bile ke yi ne to ya za a yi kuma in aba aba ma ta ba yi to abiya su kawai amma mun ga ka malu ma o kuma ra ma ma su yin yin lo isudi ki jo ne yi ki mi mi bu ya de me ya o ama oko ma oko about 2800 naira o en ya kare da keji yawa yi yanu uye na mele eyin enyo ma ti restaurant bo mu ne kama ya yenu so pẹ̀lú dada allah akbar ẹnẹ ka dọ́ mọ́ ọkọ̀ ni ma e ni ma ma basket mouth oke ba ị basket mouse le ọha ya lere abele ama kọọchị imi kụmarụ ma gwa m na iyo vip seat ya mọ na eyi ẹjẹ ni gbogbo ẹlẹgbẹ ẹlẹta àtẹ ẹjà kí ni ìwọ́n náà mọ̀ múnẹ̀ kò máa ń ṣe yóò sì délẹ̀ nù àtẹ vip naira ara wege ya ji ya yoga na egwu 5000 naira ngwara take gomo ke na yayi ayi take nyanyayi aliko kuma alula yin yigire odo yo ma ya da kude bili ma je kude bili ma je Allah tabaraka wa ta'ala ma ma ju do yo kuma ya alihusuna ruomo memele ngoju ara ngoma abe akini eyo majike ajo udojo ngeje nge ajo ene kamda domo gbedu kola kagagbo ogo ya deke tije gbaun deke tije gbaun ogbo manu kagado kodo kodo mo ege ogbo badu ko da mai amete gini ke ji halale wonu ngbo gele ki gbere ìmájàkà náà ta ní ya èrìgò òun dá òun ti àṣẹ lẹ́nu ìbílí àkọyàtá òun dọ́mọ mamda ti gbogbo ìgbàdúdọ̀ ọjọ́ òun àlè tó àmájúdọ̀ ọjọ́ ọjọ́ àdúrọ̀ mẹ̀mẹ̀lẹ̀ náà wọ̀lẹ̀dínà lẹ́míẹ́sẹ̀ jíbù lẹ́hùn abẹ́kùnmà máa júdọ̀ ọjọ́ ní lẹ́míẹ́sẹ̀ jíbù lọ́hù abẹ́kùnmà máa júdọ̀ ọjọ́ ní kìkì ẹ̀ẹ́dẹ̀ẹ́ màmá jẹ́ màmá lẹ́bẹ̀ẹ́dọ̀ idagba kẹun dúgìdé ile yìí muda mú dàmà ní wọ̀mí ma hu ma hu màá wọ́n mú ma ọ̀gẹ́nẹ̀ ma múnẹ̀ màá wọ́n ma gbá máa yún mú má lẹ́fẹ̀dẹ̀ òbí máa mú dùn ọjọ́ ọ̀nà kìjàmà ní wọn lẹ́bàá máa dùn gbọ́ ọ́dá ni ya jide hu ne ulaika allah ya ne abele ba lahum su'ul lahum su'ul hisab ushilia e biene o ma shabole ojo na o ushilia e biene ibi bi pakuchaka o ma shoma wa ma awahum jahannam adabitu abele chehuna jahannama o mi shei wa bi salmihad kuloko kumateji ihu na jahanama kumakamu na ada toji mu ba igene tabale kuloko eko na sikapete eko na adaba toji mu nomo yin iya kuloko eko na ayoji mu ya ya mimi tika bishin o ojo etagbade apaza abe mama so ayoji ile egba ara àwọn ojo so inshallah oyi ile aba me ya alamu omo anya kwa na ona سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته ونعلل وأطراف النهار واجعله لنا هدى يا رب العالمين صلوا على النبي الكريم